wọ àwọn ọlọ́kadà gbogbo àwọn ọlọ́kadà yìí pápápá gbogbo ara ló ń bẹ̀yìn ẹ̀ tí wọ́n wà sá mọ́ mi wọ́n sóòrùn ni. Ah, ah, ah, adé ọmọ ìyá ẹlẹ́rọ kọ́ yìí. mama what's up. mama wa má bínú adé wá wá pẹ̀lẹ́ jọ sọ mi adé adé sọ mi. sọ kọ́rọ́ gbọ́ àwọn mọ̀lẹ́bí ẹ. what did I do now. àbọ̀ nsúná ọmọ mi adé ìwọ ọmọ mi i'm not know me kẹ. sorry i don't know i don't understand. i'm not know me. do you know me before. ọmọ mi adé ọmọ mi. ah òsìwọ́. what's problem. èmi what's problem. what did I do to you. ọmọ mi. i don't know you. ìyá amúfú tí mo máa ń gbà tá wálé yín. Ah, ah from where. ẹ gbà mí ọmọ tó ti bá mi lọ deny mi ọmọ mi. I don't know you what's the problem what's happening here. ọjà tó bá tiẹ̀ wàá mọ̀ mí ẹ̀ lágbà ń lé yín ò mọ bí wọ́n ṣe ń kí àgbàlagbà èmi what's up. I greeted you now what's the problem. what kí fẹ́ what do you want. àbí fẹ́ jẹ́ kọ́rọ́pọ̀ ni àbọ̀ sunu ni. what do you want what do you want. kí ni dọ̀bálẹ̀ kọ́ kí mi o ti bàjẹ́ jù kí ni jàre o ti ṣe bí gbọ̀gbọ̀ náà ti ṣe dreadlock ọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ sí mi ẹni àbí kò sórí ẹ̀ abára ni ọ̀yá ni orí ẹ̀ gúrú dànù bẹ́ẹ̀ kó gbé báàgì gbé báàgì wọ́n máa ń kọ́rù yín lẹ́kọ̀ọ́ ni gbé báàgì bá mi gbé lọ́lé gbẹlẹlẹ níṣọ ńlẹ sọlẹnu ọlákìmọnà àsùnú ọmọ adẹsẹrẹ gẹlẹ adé adé kàkà màá kọ ẹ lẹsùn.